الحمد لله الذي أمر بتربية الأولاد تربية إسلامية وأشهد أن لا إله إلا الله وحده الملك jẹ́ àwọn atẹ́rẹ́rẹ́ eléyìí tí bàbá àti ìyá rẹ̀ bá ti sílẹ̀. níṣẹ́ máa ń gba ọ̀nà tó kún báyìí ṣe níbi àtúntọ́ ọmọ eléyìí ti máa mú kí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n má tọ̀ níṣẹ́ máa ń ìgbà ìlú olóko ni wọ́n fi máa tọ́jú ọmọ ni wọ́n fi máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ bí bí ọmọ ìgbàlá ìlú ọmọ bàbá rẹ̀ bá ìbẹ̀rù sọ́mọ lọ́kàn ọmọ wa rẹ̀ ti fẹ̀mí ìbẹ̀rù ìbẹ̀rù lójú ọ̀pọ̀ ẹ̀fẹ́ yẹn fẹ́ lọ́mọ ẹni wọn rẹ̀ lọ́fẹ̀ẹ́ sọ tí ò lè sọ. fáwọn ọmọ bẹ́ẹ̀ tó bá wọ lórí kú kó bẹ́ẹ̀ tó bá wọ lórí lọ́dún sí èmi ní ìfowópamọ́ gara sí rẹ̀ kẹ́lẹ́ àwọn bá burúkú àwọn yòókù bẹ́ẹ̀ ti ṣe máa fáwọn ọmọ wọn wọ́n á ti ọmọ tuntun gara lù wọ́n ti ọmọ tuntun gara lù ẹnì kan ní tiwọn ẹ̀ ládùúgbò wọ́n sì ní ká ìgbà fún náà nígbà tí sọ̀tọ̀ ọ̀rọ̀ sí i àwọn màága àwọn àdìgbà àwọn ọlọ́kọ́ péré bọ́dà wọn ti ẹ̀fọ́ sọ̀rọ̀ kárakára ni sọ̀rọ̀ lórí ọ̀nà tó yẹ kájà ẹ̀kọ́ máa kọ́ máa yọ ẹ̀kọ́ máa kúnyà ẹ̀kọ́ ọ̀kọ́ máa kọ́ gàlàgà ẹ̀kọ́ máa kọ́ máa kẹ́yìn ká bá kún ẹ̀rọ máa lọ́wọ́. bákan náà nínú àwọn ìgbésẹ̀ táwọn ẹgbẹ́ níbi àti sọ̀rọ̀ èyí tó máa ń jáde àbúrò òun náà ni kéèyàn kọ́ ọmọ ní ìsẹ̀mí ìnákúnná ìlòkulò ayékáyé ayé ìgbàmílẹ́sẹ̀ ti ń tọ́ eléyìí tó kọ̀lọ̀kọ̀ tó kọ́ máa ń jẹ yóò tó kọ́ ọmọ ìsẹ̀mí ọmọ ìlòkulò lọ́ọ̀rá nítorí báwọn ìgbà ẹ̀dẹ́ mi eléyìí tó máa ń gbé àdáwọ̀ ọmọ tó lórí wọ́n lè fi gbogbo ara yọ ló lọ kọ́lù kò ní sọ ọmọ ló lọ. ọmọ ayọ̀ tí ìbéèrè tó kọ́ ọmọ òwe kó wọn lé ẹ̀. eléyìí ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ayọ̀ ètò tó kọ́ dábàá tó tó máa rí yéé sì ṣe èyí tó tó ọmọ kí ó lọ àwọn ọmọ tó lè tó kọ́ àlùkò ọmọ mi. bákan nínú àwọn tó ti dáhùn ẹ̀kọ́ tó tọ́ eléyìí oní àdúgbò pé ó gbóló láti bèrè náà láàbù bá béèrè wá ó béèrè ìjọba ara mọ́tò mọ́ra mílíọ̀nù ṣe láyé lára ní ọkọ̀ ó gbóló láti bèrè fún àwọn bíbalẹ̀ ìrọ̀ àwọn ọmọdé lọ bàjẹ́ rọ àwọn ọmọdé ìsábà mi láàyè ìsábà wúlò nítorí ẹgbẹ́. rárá o òbí nìkan ní wọn bá tẹlẹ ilé mi náà lọ sí ẹ̀kọ́ báyìí tẹlẹ ilé mi náà lọ sí wàhálà kó tó di kó náà rí ìgbésẹ̀ ọmọ sí ilé ayé ìbọn ẹgbẹ́ ni òbí tó lọ bá ti bẹ̀rẹ̀ káfọn káàkiri máa fi bàtà sọ kókò sí torí kọ́ tó bá tó tó bá kéré náà láàbù lọ́tà bá tẹ̀sí sọ kókò sí ọmọ wọn fara yáyáyá wà lórí rẹ̀ lọ́pọ̀. nínú àwọn àtijọ́ òun náà ní wípé ká fi kọ́ ọmọ kó o lè ní ìgbàgbà lọ́dọ̀ aláìsàn kù tó o bá ti fún kókó tó tó fẹ́ lórí ìgbà ìwà ìwà lẹ́lẹ́yẹ náà. ìsì ti máa bẹ̀rẹ̀ láti wẹ̀ sára ju mímọ́ ẹ̀. ọmọ rẹ̀ tó bá tún fún ìwà kó kó kó ti kó ewu kó ti kó bóyá rẹ̀ kí ló ń kó wọn lọ́kọ̀ ọmọ ẹ̀ láyà dọ́gba bá fi kékeré ọmọ ẹ̀ sọ kó tó di kó fún láyà wà á káwọn àwọn náà tó máa sọ ọ́ lò yóò ké ẹkún yẹn máa gbé ìgbà gbà yẹn lórí ìdẹ́lẹ́ ó kéré ní agbókòwé nínú owó tó kẹta ló bá ti fẹ́ ẹkún ló fi máa gbé rẹ̀ nígbà tó ti dẹ́ pé gbogbo àgbègbè dẹ́ lọ sọ fún láti kékeré yẹn èsì ìgbà tó wọn tó pé sáwọn ìmọ̀lẹ́. ó ní tuntun ní pípẹ́ bá ti wà ní lóòótọ́ òótọ́ mi kí ló ń jẹ́ ẹ̀kọ́ tí kò lọ ẹ̀kẹ́ máa yọ kí ló ń jẹ́ ẹ̀kọ́ máa kí ló ń jẹ́ ẹ̀kọ́ máa ẹ̀kọ́ tó máa sọ bá ti gbé máa lẹ́pàá ẹ̀yìn tó dábẹ́ àti kọ́ ọmọ yín kéèké ti gbogbo kẹlẹ́ ìwọ máa fẹ́ fún láti ìwà ti kọ́ máa ètò pípé ìwé tó ń ta mọ ẹni pé wọn máa ń dábàá ya ìdè wọn máa ń dábàá ya bọ náà lẹni tí yẹn dábàá tí ó sọ fún ọbẹ gbàgbọ́ lọ́dọ̀ bàbá rẹ ọlọ́pàá tó sọ fún ọbẹ gbàgbọ́ lọ́dọ̀ ya rẹ àwọn ọlọ́pàá sábà ní ilé ìwé yà wọn máa ń lé mẹ́rin ẹkún ti jẹ béèrè kan irun máa tó lọ́dọ̀ ìyàwó ẹ̀ kí ìyàwó ọkọ láti kíkẹ́ ilé ìwé tó dájú bèrè ní ó ti dá bẹ́ẹ̀ lọ́wọ́ adá bẹ́ẹ̀ lọ́wọ́ adúlọ rẹ̀ lọ́wọ́ ọmọ tó máa ń yìí kọ́ rẹ̀ ti fi ẹ bá mọ́ bẹ́ẹ̀ náà ló ní lọ́nà alágbàgbà lórí máa fẹ́ kó béèrè máa fẹ́ kó béèrè lọ́wọ́ adúlé ọkọ ọ̀rọ̀ tí ọ̀tọ̀ yóò kú sẹ́kù ọkọ ìmọ̀ ara rẹ̀ pé ṣé ìṣẹ́ tó kò ní nígbà tó yẹ kó ọ̀rọ̀ yóò tọrọ gbogbo ẹ̀kún náà tẹ̀lé ọmọ ẹ̀sùn sùúrù tẹ̀sí ẹ̀ nínú ẹ̀kọ́ burúkú náà ti kọ́ láti pilẹ̀ nínú ìfọwọ́ jẹ́ onídàájú tó ń tẹ̀sí ọlọ́run láti rí o sì lówó báyìí ó ń kó ọ̀nà pàpà nínú yín báyìí kó ọ̀tá olùkọ́ ọ̀nà tó ti tẹ̀ yọ àwọn tó sọ máa ń bì láti kékeré ọmọdé kò mọ́tò yọ àwọn ẹ̀sẹ̀ kọ́ ọ̀tá gbàmọ́ lẹ́nu ilé ayé àti kékeré àwọn tó tó ẹ̀mí ìlú àwọn ọmọ ayé pé sábà lórí wọn rò kó tó ti kó nílò síwájú ìlú àwọn ọmọ ayé pé sábà lásìkò fún àti kẹ́kọ̀ọ́ ìlú àwọn ọmọ ayé pé sábà lásìkò láti fi wá ìmọ̀ àwọn ọ̀rẹ́ kọ́rẹ́ àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ iná ẹlẹ́rìí tí wọ́n àwọn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ kúkà. àwọn ọ̀rẹ́ kọ́rẹ́ àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ lẹ́yìn tí ọmọ gbárù àwọn ọmọ bẹ́ẹ̀ wálé irú ọmọ bẹ́ẹ̀ òní jókòó lé torí pé àgbàlagbà gan tí ìbá ṣe kó bá kóra rẹ̀ dànù kò àgbàlagbà kó ṣe ní mọ́tò tí ọ̀fẹ́ máa fìdí má lé yọ lọ yọ bọ bí àgbà bábà èèyàn tó bá ti wá rí bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń múni ní ìlọsíwájú ọ̀pọ̀lọpọ̀ nǹkan

bákan náà irú ọmọ bẹ́ẹ̀ kò súnmọ́ kó ti tàbí kékeré ní òpin yẹn lọ́rùn nítorí pé ẹni tí wọn amọ́tò láti ìgbà tó ṣe pé ọrùn rẹ̀ ò tí ì kò tóbi kọ́ máa rí wájú tó ṣe pé ìrọ́lì inú wọn bá fi ń tì dí níbi àga tó dé jókòó níbi mọ́tò tó ń jẹ́ ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ọmọ báyẹn tí ò súnmọ́ kó kọ́ pààyàn ó súnmọ́ kó fi mọ́tò pààyàn bàbá ti pààyàn dáa ọ̀dàbí ìpè tó wọn bá tó ọ̀ràn rẹ̀ gbé wọ́n bàbá tó ra mọ́tò síndì ó lè bá dáhùn nítorí pé ìwọ náà wọ́n ti fi hàn pé bàbá dọ̀rọ̀ ó lè dáhùn tó fi ra mọ́tò fún wa wọ̀nyí. ìgbà mí ẹ̀rù ní ọ̀sán tẹ́lẹ̀ ra mọ́tò sọ́mọ́ ní o ó ti gbé wàhálà tó ń ṣe níbi àgbà àwọn ọmọ lọ lẹ́kọ̀ọ́ wàhálà tó ń ṣe níbi àrà owó wá sílẹ̀ ó ti sùn ó ń bára mọ́tò kó sáwọn máa ń àwọn náà lè máa lọ gbọ́ àwọn bùkátà yìí tẹ́tí bàbá tẹ ń kọ́ ọ̀run láti kékeré mọ́tò ní ọ̀rà sí ọ̀dì lòdì ní láyé àbí bàbá tẹ ń kọ́ kíkọ́ ọmọ báyìí sí kó sára kiri kó sára kúsá kó múra sí lọ́fẹ́ sí níbi sí ayé eléyìí tí ọlọ́run bá fi ṣe sábà bí àtìràn lọ́wọ́ láti débi tọ́ga wọ́n á fi mọ́tò ọ̀fẹ́ fi báyé àwọn máa jẹ dé láti kéékèèké lòdì gbé mọ́tò tó bàbá kí bàbá ni ọ oníkálukú pẹ̀lú responsibility rẹ̀ nítorí pípé tiẹ̀ ò lè gbà ó lè gbọ́ sọ́mọ lọ́rùn ọ̀rọ̀ náà mọ́tótó tó ṣe rẹ̀ àwọn ọmọ sílẹ̀ káwọn náà mọ́tótó ojúṣe ìwọ̀n náà nínú àwọn ọ̀nà táwọn èèyàn gbà tọ́mọ tí ìmọ̀ tó kọ́ ọmọ ọyọ ọmọ burúkú bàbá yẹn wọn náà kéèyàn ti lè lálejò mọ́mọ́ kéèyàn ti lè lálejò mọ́mọ́ kọ́ra wọn ti tọrọ lódò ni bọ́mọ ọmọ ti ṣẹ̀dá ẹsẹ̀ ìfọ́tí ni ìgbájú ìgbámú ni ẹ bá mú ẹ bá dé àbá tó bá dé ẹranko burúkú gan tó lè dùbà náà ọmọ rẹ mọ ni ìbọn náà làbí tẹ yọ ìbọn náà làbí tọ lọ tẹ gbèsè ìbọn náà làbí tẹ náwó ìbọn náà làbí gbogbo èèyàn bá wọn tó ń bọ yó kí wọn á dé tó bá dé kọ fẹ kó lọ àdúrà àkọ́kọ́ ló kọ́ ti dá sọ́mọ lára bàbá rẹ̀ ọ̀gá dàgbà nínú mẹ́wàá rẹ̀ sì wọ̀ lára irú bàbá ò lọ fẹ́ jẹ́ ó sì máa sọ fún bàbá rẹ̀ dá ìwọ ń kọ́ kí lọ́n fi káwọn ọmọ sọ pa rẹ̀ nígbà tó fi lólu tó fi báyọ̀ ọmọ jẹ́ ó fi lólu tó ọpọlọ mọ́rú ọpọlọ òkú dáadáa mú bàbá àgbà bàbá burúkú bàbá játijàti bàbá kò bàbá kò ní yẹn àwọn amẹ́rin náà ló wọ́ ẹ̀ẹ́dẹ́ àwọn táwọn yọ owó lọ wọ́n yọ owó lọ níbi báwọn náà lè wọ́n yọ ká táwọn kó. ẹ ẹ ìgbà tí wọ́n kó wọn lọ sọ́kì àmì tẹ̀lé bí àwọn olóògùn gbogbo lọ́kọ̀ tó lẹ́ wọ́n kó lọ sọ́kì àmì. báyìí wọn náà máa tẹ̀ wọn kó sọ́nà tó yóò mọ owó ìyá mi yóò sì rí pé etí àwọn ẹni gbígbá mi láyé bàbá òun lè pèsè rẹ fún màmá òun lè pèsè rẹ fún màmá òun láti ṣẹlẹ̀ máa ń lọ orúkọ ọmọ ìyá rẹ ọ̀pọ̀lọpọ̀ bàbá ọ̀pọ̀lọpọ̀ màmá àwọn ló sọ ọmọ ìdílé kọ ọmọ ìjà rẹ ètò ọmọ ìdílé dání lọsọlá rẹ ní láyé bá ara pa lórí pé lọ́wọ́ àwọn ìjọba bàbá wọ́n lọ gbé kábàrà lóko káwọn ọmọ tètè ti dáhùn lálọ́ ọ̀pọ̀lọpọ̀ tó fi òun náà ní wa lálọ́dọ̀ àwọn bàbá tó jẹ́ pé àwọn ní ọlọ́run bá jẹ́ tó di àmọ́nà ní lọ́wọ́ ìwà ìṣòwò sí wọn sí yẹ. tọ́ bá ti kọ́ ya lóko ká ọmọ kúrò rẹ̀ lọ́kùnrin àti ọ̀rẹ́ la. ọ̀pọ̀lọpọ̀ tó wọ̀ gbèsè tó tó bá gbé náà lè bọ́ sọ̀rọ̀ ó lè bọ́ dúró ó lè bọ́ dúró ẹ̀fẹ̀ fún ẹ ọ̀gá àgbáyé tó máa gbọ́dọ̀ ní bá wò. ọ̀gá àgbáyé tó máa gbọ́dọ̀ máa sọ máa yín lọ́dà rẹ̀ òkúta rẹ̀ látàrí pé ẹ̀ láàánú àwọn ọmọ ni. adọ́bá láàánú ọmọ rẹ̀ òun tó dájú òun náà lásán kọ́lẹ́ tí àwọn ọmọ máa ń sọ ní fún ìyá tó ilé sọ fún bàbá wọn torípa ní wà fáwọn ọmọ ìwé tó sì fáwọn bàbá tó bá dé pé bàbá ya ọ̀ya ìka ìyá náà ọkàn tiẹ̀ náà lé ọ̀dà tó kọ́ ọmọ tó kò méjì bákan náà ọmọ nbẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe wípé ìtọ́jà lọ́dọ̀ tí wọn òun náà ní pé oúnjẹ wo mi jẹ irú oúnjẹ wo mi jẹ irú omi wo lọ́mọ mi mu irú aṣọ wo mọ̀ ń dá sọ́mọ mi lọ́rùn irú léwu wọn kàn máa sí onílé òtọ́ wọn dúró yìí bákan náà yọ fẹ́ láti máa ṣe kẹ̀bá nígbà tó sì gbàgbé oúnjẹ àti aṣọ àti kí ni nǹkan táwọn ọ̀sọ́rùn àti kí ni táwọn àti irú léwu wọn kàn máa sí kìí máa sùn lọ́jà nígbà tó ṣe pé ó fìdí rẹ́mi níbi ká pèsè níbi ká pèsè ọmọ bá ti dúró di ẹ̀sìn òdodo òfìdí rẹmi òfìsì islam kọmọ rẹ kásá òfu bàbá nìyẹn òfìdí rẹmi níbi ká kọmọ níwà rẹ òfu bàbá nìyẹn sí ọ oúnjẹ láì sí ọ ohun láì sí ọ ibùgbé láì sí ọ nǹkan àwòsàn nígbà tí ọba sẹsì tí ọba sí wa àwọn òbí lẹ́nu ìṣẹ̀kọ́ àwọn òbí. torí ẹ̀ láti rí i pé àwọn tó lówó yẹn lọ́pọ̀lọpọ̀ gbà ọkọ̀ lé kalẹ̀ nígbà tí bá ló fẹ́ fún un wọ́n sì àyè táwọn máa bá gbé ẹ̀sìn bá lùdá náà fún wọn lálùdá náà ní ìwọ̀n wa gbà tó sì pélé ayé nìkan làwọn fojú sí. ẹ wá rí wípé gbogbo bẹ́ẹ̀ ṣe rí wọ́n lè mú àwọn ọmọ wọn lọ sí ilé ìwé tó lẹ́ pé owó rẹ̀ gégége ni. pàtàkì ẹ̀dọ̀ tètè ẹ̀sìn fún àwọn ọmọ wọn máa gbọ́dọ̀ àwọn ọmọ wọn máa gbọ́dọ̀ torí pé wọn ò ní kọ́ wọn. àwọn gan alára lẹ́rìí kó lọ́mọ sí fẹ́ rí kò lè ṣe sí. torí di ẹlẹ́yìn kìí ṣe pé kí lẹ́kọ́ ọmọ yín jẹ lọ́jà kìí ṣe kó lẹ́ gbé lọ́jà kìí sàṣọwọ́ lẹ́wọ̀ sí lọ́mọ lọ́jà tẹ̀sí yín dúró sí wà ní ìgbà eléyìí ní lọ́jà. bákan náà nínú tí máa fọmọ jẹ́ òun náà ní kí wọ́n jẹ́ ní tó ṣe pé ọ́ọ́ lọ́mọ olùkọ́ ọmọ òun ah ẹ má fi kọ́ lágbájọ́ ọ̀dẹ̀ náà lágbájọ́ mọ́mọ́mọ́ tí wọ́n wí ọmọ olóòtú ìjọba àwọn gbàgbọ́ àwọn ẹgbẹ́ lọ́mọ kí lọ́mọ ti ń ṣe lẹ́yìn rẹ̀ káma gbẹ̀rí ọmọ jẹ́ ìmọ̀ pọ̀ ọmọ jẹ́ ìgbà jẹ́ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nítorí pé ó ti fira rẹ̀ sí kókó wọn máa gbẹ̀rí ọmọ jẹ́ òní béèrè kí lọ́mọ ń ṣe kí sì ní sọmọ òun ta ló mọ̀ ń bá yìí ọmọ òní béèrè kọ́lá kò ní mẹ́mọ̀ tó máa sọ fọ́ọ̀mù rẹ̀ ṣe gbẹ́wò ní láíláí. ọgbọ́rọ̀ mi fa ọmọ tó ń kọjá ìdáhùn ìrọ̀ láti lọ́mọ mi ti pé ó di ọ̀daràn ńlá lọ́mọ dem, ti pé ó di ọmọ tí ká kọ̀ wọ́n ti máa nítorí pé gbogbo tẹ̀fẹ́ ń wí tẹ̀tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀tẹ̀ fi ń bò yọ máa wí sí yọ máa wí sí yọ máa wí sí yóò fi di tí ó sì gbà tí ó sì gbà. ọ̀pọ̀lọpọ̀ lè bẹ́ wulẹ̀ ọmọ dáàbò ọmọ tí ọmọ tó ọmọ sí lẹ́yìn yóò máa kọ́ ọmọ ọ̀dẹ náà tó ilé yìí máa bọ̀ máa jẹ. bákan nínú àwọn táwọn èèyàn ti ti túbọ̀ máa jẹ wọn náà nìkí wọn jẹ pé ẹ aburú náà náà máa rọ̀ ọmọ gbogbo gbà. wọ́n máa ní kankan sọ ọ̀rọ̀ níta ni wọ́n tún mú un dání wọ́n tún ti lágbájá ni. dábàá pé ẹnìkan sọ̀rọ̀ lóko ládùúgbò ọmọ náà ni ọmọ fúlọ́mọ́ ọ̀hún. kẹ́ẹ̀tún wájú kẹ́ẹ̀tún mọ̀ kó ló ṣe kó nǹkan ló ṣe é eléyìí náà ọbẹ̀ ní ti máa bọ̀ wọn jọ tó ń bá ti rí pé aburú náà lẹ́ẹ̀kan àròrò ọkọ̀ kù ju ọmọ ọdún náà yóò di ọmọ ọdún ráù bí ẹ bó ti jẹ́ pé tẹ́ ẹ bá ti ń dáàbò bọ ọmọ tẹ́ ẹ sọ pé ọmọ tí ọmọ tí ọ̀dẹ́ ṣàjà ọmọ ọ̀dọ̀ ọmọ ọdún bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ tọ́mọ ọ̀bá ẹjọ́ máa bú tẹ́ ẹ rọ aburú sí gbogbo gbà tó kù fẹ́ kan lọ́ máa bú nínú àwọn aburú táwọn òbí ń ṣe tí bọ́ máa jẹ́ òun náà ni kí bàbá kọjá ní tí èsì dọ́gba láàrin àwọn ọmọ rẹ̀ kí èsì dọ́gba láàrin àwọn ọmọ rẹ̀ ó sì ti gbàgbé pé bó ń ṣe bí ètò fẹ́ràn bẹ́ẹ̀ ló bí ètò kórìíra eléyìí máa ti ká ọmọ náà kórìíra ara wọn wọ́n máa sá fúnra wọn máa ríra wọn sá wọ́n ń dọ̀tà wọn máa gbọ́ ẹ tí bàbá wọn bá fẹ́ràn tó fẹ́ wọlé àbí wọ́n máa ọ̀rọ̀ tí ti tọrọ tílẹ̀ bá dá o lè ra fún wọn lù wọn yẹn fa tọ́ba ti dé ní kọ́kẹ́jọ́ kékeré lórí lọ́wọ́ á jẹ́ ìyá ìyá ìmàdí nítorí pé bàbá rẹ̀ lọ́pàá irú ètò sí ànábì ìfọ̀pá ìrẹsílẹ̀ láti kó táwọn ọmọ ìyá rẹ̀ tó wáyé pé bàbá rẹ̀ ti fẹ́ràn rẹ̀ bàbá àwọn ti fẹ́ràn rẹ̀ ti gbogbo àwọn wọn á lọ kan wọn ti fetí kọ lálá kan fẹ́ ọ̀rọ̀ àwọn ìwà àti àwọn ọ̀rọ̀ àwọn mọ́kànlá lè wọ́n forí balẹ̀ fún ọ táwa ní ra wọn tán náà táwa náà la máa forí balẹ̀ fún ọ wọ́n yóò ẹ ẹni tí a ti lẹ́yìn wọn fa lẹ́kìtì tí bàbá wa fẹ́ràn rẹ̀ láti ó ti kọ́ máa tó ń lágbà lábà táwa fa aláforí balẹ̀ fún ọ láti ó ti fa ẹ má ti kí àwọn ọmọ yẹn kọ́ máa yí para wọn láì dà wọn látàrí ìfẹ́ tẹ́ bá ti fẹ́ràn yẹn ká tẹ́ ẹ̀ bá ti lọ́gba láàrin wọn. ọ̀pọ̀ nínú àwọn nínú àwọn bàbá bàbá tuntun pé ó mú owó dábúà yóò bu àwọn ọ̀gá nínú àwọn ọmọ rẹ̀ tó ti dàgbà ó lè ra mọ́tò bu wọn nítorí fáwọn ti dàgbà ó lè bu wọn nílẹ̀ téèyàn fi kọ́lé nítorí fáwọn ti dàgbà ó lè fi ẹ̀tún wọn kọ́lé nítorí fáwọn ti dàgbà ó lè fẹ́yàwó fún wọn torí pé àwọn tuntun bìnrin ni yọ akọ àwọn ọmọdé kéékèèké lẹ àwọn ọmọ yìí ń kọ àwọn kéékèèké náà lọ fún àwọn àdàgbà ok tani tó sọ fún ọ wípé àwọn ọmọ wọn dàgbà wọn ní kú wọn tó dàgbà tani tó sì fi yọ tó tẹ́ bá dàgbà ìdàgbà wọn yóò bọ́ láyé tani tó sì sọ fún ọ wípé títí dàgbà wọn bá sojú rẹ ó sì jẹ́ni tó lówó gbà náà tó fi lè ṣerú nǹkan fún náà ta ló sì fi yé ọ wípé bọ́ bá tiẹ̀ lówó ńgbà náà ọkàn yóò tún rọ̀ láti ṣerú ẹ̀ fáwọn irú ètò ìṣẹ́fẹ́ gbà wọn ní ìsìn. ábọ̀sì lọ́sẹ̀ àwọn ọmọbìnrin tó ní kéde bó bá ti lọ́kọ́ ọkọ rẹ̀ ọmọ yanjú ẹ̀ gbogbo eléyà àbọ̀sí yọ àbọ̀sí òfin ọlọ́run bá fi wá pé ẹmẹ́sì yàtọ̀ láàrin àwọn ọmọ yìí ètò dáàbò ní pé gbàdé bá ti lè bọ́ ẹnìkan lówó àwọn ètò òtítọ́ gbámúnà ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bàbá àwọn kó pamọ́ nìkan kọ́sá ti kó lọ́wọ́ yìí. bákan náà àsìkò tí ẹgbẹ́ nìkan nílẹ̀ àwọn èyí tí ò ti tẹ̀jú bọ́nà ẹ̀fọn àti wọn ilé yìí lọ́kùn pé wọn. bákan náà àsìkò gba tí ẹ̀kọ́ lé fẹ́ nìkan ẹ̀kọ́ fẹ́ lómi nà. bákan náà àsìkò gba tí ẹfẹ́ yàwó fẹ́ nìkan nítorí pé kíni ìkó bẹ́ẹ̀ eléyìí bẹ́ẹ̀ ni mùsùlùmí ọba tó ẹ̀ bá mú tó ó dìgbà náà ọlọ́run ọmọ ẹ̀ ló dìgbà náà òní dáadé náà ti lẹ̀ nínú àwọn ìgbésẹ̀ kígbésẹ̀ táwọn òbí gbé tí wọ́n fi ń ba tàwọn ọmọ wọn jẹ́ òun náà ni ó jẹ́ pé ọmọkùnrin ó ti dàgbà débi tó ẹ̀kọ́ níyàwó tí bàbá rẹ̀ wá sọ pé rárá o èsì ní ìsìn òsì tó níyàwó ó dìgbà tí abájọ́ ọdún mẹ́fà láàrin bíi mẹ́wàá sí ìgbà náà ló tó fẹ́yàwó nígbà tó sì jẹ́ pé ọmọ òkúta tó obìnrin ó sì lágbára láti bóbìnrin lò ẹ̀ràn lọ́wọ́ lọ́nà tó fi fẹ́yàwó torí tẹ bá lọ lára inú bíbọ ọmọ ẹ̀jẹ̀ nù lọ́ba tó kọ́ máa ń ṣe ìsìnláka lọ́ba tó fi fún yàrá mẹ́ta lóyún bẹ́ẹ̀ àwọn nígbà tẹ́yìn fi kọ́ ọmọ fẹ́ yọ ọmọ kú ọfẹ́ yọ ọ kí ló dé tẹ̀fẹ́ àwọn kótó lọ wálẹ̀ kótó lọ wálẹ̀ kó lè kótó rẹ̀ kó lè kó nà bẹ̀rẹ̀ sí ní múra kí ó sì máa bọ́ yàwó àti fẹ́ yàwó kọ́ wọn àlẹ́ ti bá aláwọ̀ bọ́ kọ́ tí ọba tó kọ́ mi kà kótó lóru ẹ̀rí bá ara tiẹ̀ náà balẹ̀ bàbá mi ẹ̀dá lòdì náà ẹ̀dá lòdì náà ẹ̀dá wọn náà kami tó fámìlì dálẹ wọn náà máa pọ̀ tiẹ̀. nínú aburú ilé táwọn òbí máa fi sa àwọn ọmọ wọn wọn náà ní kéèyàn ọlọ́mọbìnrin kéèyàn ọlọ́mọbìnrin kéèyàn wá pọ̀ láti fi lọ́kọ nígbà tó fi lọ ilé ọkọ. kéèyàn jẹ́ ike báyà ọmọ yẹn ká sùkú ó ti wá rí iṣẹ́ lẹ́yìn owó tí wọ́n gbà lówó sùkú wọn àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ jọ ń pè wọ́n ti wá kojú sí pé tó bá lọ́kọ irú owó yàn ni òun àtọkọ rẹ̀ ní ọ̀dọ́ máa ń pè lórí di eléyìí òfin ṣètò láti lọ lé ọkọ ó tó kù díẹ̀ ó tó kù díẹ̀ ó tó kù díẹ̀ tètè ọmọ òdùwà di ipò wà ní ẹgbẹ́ ìyá àdá mi tó ń fi rọ̀kọ̀ padà fáwọn ọ̀la òkú ọ̀tẹ̀ ìlànà dáadáa eléyìí ti máa mú wọn ti fi mọ̀ sùn bọ́lá ẹlòmíì kò tiẹ̀ lọ sùn ọ̀ káràkátà náà owó tí wọ́n kúrò lọ́wọ́ rẹ̀ yóò mú káwọn òbí ọmọ ọ̀gá wọ́n ti lọ ilé ọkọ wa ọ̀rọ̀ kó lórí jẹ́ lọ أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله عباد الله إما وأقول لتعوا بما في السماء أبي ما في وما جن ní ìgbà míì òun náà ní kó jẹ́ pé tó bá fẹ́ fi ọmọbìnrin lọ́pọ̀ wọ́n á fi fún ẹni tó ṣe é gbé ọ̀tọ́ kápẹ́rù rẹ̀ wọ́n fi mọ̀ tẹ́tẹ́ púpọ̀ lẹ́sìn yọjọ tó kò ní wà ọwọ́ kọkàndínlẹ nìkan tó lówó lọ́wọ́ tó nípò tó lọ́lá tọjá lùmọ nǹkan yẹn àwọn eléyẹn ń wọwọ tó fi fọmọ àwọn lọkọ lọ́wọ́ ajá ike ọlẹsìn kò ní wà aburú tí máa ń jẹyìn méjèèjì jáde nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní hàn wọn wọn máa èèyàn burúkú la ọmọ ọkọ báyìí àti má léèyàn bò ẹ̀ má léèyàn bò nàìjíríà ti ṣàtìlẹ́yìn náà nítorí pé owó rẹ̀ lẹ́wọ̀ ọlá rẹ̀ lẹ́wọ̀ kíkó rẹ̀ lẹ́wọ̀ ẹ̀wú ẹ̀sìn rẹ̀ òsìkò wá rẹ̀ bẹ́ẹ̀ ni tánàbí Muhammad sallallahu alaihi wa sallam torí káwọ́ bàbá fọmọ lọ́kọ òun náà ni ẹ̀sìn àtiwẹ́ ẹni tó fẹ́ fọmọ wa ẹ̀sìn àtiwẹ́ ẹni tó fẹ́ fọmọ wa ṣé mùsùlùmí ni ṣé mùsùlùmí ni tí ìsìláàmù rẹ̀ dáńgájíá ṣé mùsùlùmí ni ti tẹ̀lé tàbí Muhammad sallallahu alaihi wasallam tó sì níwà oníwàárí irú wọn lọ́lọ́run bá ní kí àti ọmọ ayé pọ̀ kìí kàn sí kó ti gùn wá lọ́wọ́ kó ti ra kọ́mpútà fún mi bá lè dúkà wọn kóró ìta àti mo ti pẹ́ tó tún rà wá lọ́wọ́ àwọn ọkọ̀ wọn fún èèyàn kàkàrà bá ní èèyàn burúkú lásán. gẹ́gẹ́ bí ètò sọ yìí pé ìgbà tí wọ́n sọ ikú ọmọ wa lọ fẹ́fẹ́ ìwọ́n fẹ́ ó jọ ọmọ owó ṣiṣẹ́ ọ yóò ṣiṣẹ́ yóò sùn iṣẹ́ yóò ṣiṣẹ́ yóò sùn ẹ̀rọ tóbi torí rẹ̀ pé náà yá máa sọ pé ọjọ́ ọmọ owó ṣiṣẹ́ ẹ àbẹ́sọ pé ọjọ́ ọmọ wọn gbádùn ọjọ́ ọmọ wọn jayé ṣiṣẹ́ lóṣù náà ní ìgbà tí ìyàwó délé kí lọ́ wá sẹ̀ ọlọ́run ìyàwó sògùn owó ni ó fi ìyàwó sògùn owó wọn gbígbá ni lórí ìyàwó wa ń bẹ́ ń bẹ̀ ló bá ti fi owó dà lẹ̀ ó sì ti kòwé fáwọn òbí abọ́wọ̀n ò sí làákà ẹ̀ tọrọ ra mọ́tò gùn wọn òde kí wọ́n sí làákà ó fi ra wọn ní ìlà ó ní yóò ṣiṣẹ́ yóò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ náà ní yóò ṣiṣẹ́ yóò ó sì bẹ̀rẹ̀ lẹ́nu pé ṣiṣẹ́ náà padà fáwọn èyí ò kú ọmọ wọn rí wọn ò sì kó fìdí ayé rẹ torí ẹ ọ̀dọ̀ wa wa ẹni tẹ ẹjọ ń sẹsìn rẹ gbọ́dọ̀ jẹ mùsùlùmí màtẹyìn náà bá fún mọtútù islam lẹka fún kó lẹsẹ mọ pé mùsùlùmí lọ kẹ́kọ̀ọ́ mọ bàbá tí ọkà islam fún kankan lọ́kàn máa wọ pẹ̀lú olówó ẹ̀wò lọ́wọ́ wa gan ṣé wọ́n ń lọ yẹ́wò ń lọ yẹ́wò nígbà tó bá sì dìgbà tó ń wà kíta rẹ̀ tí máa ń wọ̀ káyé lẹ́gbàá tó bá ti kọ́wọ́ rẹ̀ bá ti kọ́ ọmọ yín kí wọ́n sọ pé kò ní àdìgbò ọmọ wọn ní òkúta ọwọ́ lọ sí i. bàbá abẹ́tẹ́ kàn kí wọ́n kàn yín pẹ̀lú ẹrù fún wọn gan-an ẹ̀wù gan-an ayé la fún ọmọ fún ọ ẹ̀wù kó. tó eléyìí túmọ̀ sí pé ẹwẹ́ tó dá ọmọ yín fún nínú tẹ̀sí ọmọ jẹ́ ẹ̀ka irú ẹ̀sìn tọkàn sí ìyàwó padà sí àti ọba máa máa tẹ tọ sọnù tọ sọnù bí kúrò máa ń kò bí òwúlò bí èsì ọmọ bàbá yọ lẹ́nu nígbà tó bá di pé ọmọ bàjẹ́ tí gbogbo ẹ̀ dà ó taláwọ̀ kọ́kọ́ náà bàbá tó fi sọwọ́ tó fi sọwọ́ síbi tó wà lórí ọ̀dọ́ wa bákan náà nínú àwọn ọ̀wà burúkú táwọn òbí ń ti bọ́ máa jẹ òun náà ní kó jẹ́ pé ń gbà tí wọ́n bá ti di pé òbí ní ọmọ àpèyàwó àwọn bíi ìbànújẹ́ wà nítorí àwọn àwọn bàbá bẹ́ẹ̀ kú yóò torí àwọn ìyá náà kú pé wọ́n ọ̀ràn wò ní méjì ti wà nílé tẹ́lẹ̀ wọ́n fẹ́ kún wa. tá a burú alọ́mọbìnrin wọ́n kì í sáfóró torí pé ẹ̀fún ọlọ́wọ́n ọba rẹ̀ ẹnikẹ́ni tó bí ọmọbìnrin ti ń bara jẹ ẹbí yé pé takò kádàrà ni kádàrà tọ́nà ọba kan máa ló takò ọwọ́ akutu tó ti rọ́nà gbégbá níbi pọ́ǹtakò kádàrà tó ti rọ́nà kó tó bẹ́ẹ̀ bákan ẹni tó ń ta tó ń bínú kó ń bí máa bẹ̀rẹ̀ ń ṣe ní kọ ẹ̀bùn tọ́lọ̀ wọn bá bùn ìjọ ẹ̀kọ́ dúpẹ́ sí oníbàárà jẹ́ sí èèyàn burúkú ni ọ. bákan ẹni tí ń bínú tí kò ń bí máa bẹ̀rẹ̀ á ẹbí ẹ fi kọ àfúwà rẹ̀ ọ̀dà irú àwọn káfíìrì láyé nàìjíríà náà ni wọ́n tó wọ̀. bákan ẹtọ́ fi yé o kókó nu ni ọ aláìmọ̀ọ́kà sí ni ọ ọpọlọ rẹ̀ ò sì pé pẹ̀lú ẹni tí bá ń bínú sí tọ́lọ̀ sí kì wá sókòó ẹni tí ń bínú sí tọ́lọ̀ sáì máa kọ́ ọmọ abáyé tọ́pọ̀ lọ lò sí dàrú pẹ̀lú kọ́ lọ́wọ́ kọ́ dà kọ́ má sàwà lóko kọ́ má ti ká ìmọ̀ kọ́ bá ti wá jẹ́ ó sì má dáa lọ́pọ̀lọ́ ọdún kan pẹ̀lú. bákan náà ẹni tí bá ń bínú pé ìyàwó ń tẹ̀lé obìnrin bí ìgbà tó fẹ́ di ẹrù tí ìyàwó ò lè rù wọ́n fẹ́ di irú ìyàwó ìyàwó ò ní tó ti tẹ́wọ́ sí nìkọ́kùnrin kọjá dábàá tó mọ sí tẹ̀lé ìwọ náà pin òṣìṣẹ́ bó ṣe fẹ́ báyàwó rẹ lò tọ́lọ̀ bá bá kọ́ náà lẹ́yìn tó torí ti eléyìí báyìí ọ̀rọ̀ bákan náà ẹni tí ń bínú obìnrin kó ń bímọ obìnrin lóbìnrin ń fojú di àwọn obìnrin ọ̀kà wọn péyàn ń fojú di wọn ọ̀kà wọn péyàn bẹ́ẹ̀ sì ni obìnrin ìyá rẹ̀ ké sọ fún un bẹ́ẹ̀ lóbìnrin lọ fẹ́ níyàwó ké sọ fún un kí wọ́n á ní sọ́kàn rẹ̀ gbàgbé torí ẹ̀ lè jọba nínú aburú táwọn òbí tó ṣe táwọn ọmọ àwọn tó máa yáyà kúyà lónà ìfàsọmọlúkọ ó kọ fún un bí ká sọ lórúkọ ẹranko wọn lè sọ ọmọ nípa ìgbèrè kókò kókò ní kókò báwo wọn ní torí kúrò ìjà ìkókò máa wọn ká lọ́wọ́ ni kókò báwo ìkókò àmọ́ sókò ó kọ lọ mọ àwọn àgbéga láti gbàgbé bá ti ṣèwé ọjọ́ mi fún onóògbé wọ primary onóògbé wọ secondary onóògbé wọ university onóògbé ṣe passport tó wá bẹ́ẹ̀ rìnrìn àjò onóògbé ṣe identity card gbígbé mi ta ìkókò ẹ ìkókò báwo onóògbé rẹ ti bàbá mi lọ sọ ní kókò báwo ajẹ́ kókọ́ kókọ́ iná rẹ̀ kọ́ mọ̀ orúkọ tó da fúnlẹ̀ ẹ̀ ní kọ́ mọ̀ torí ẹ̀ nígbà tá a ti mọ̀ kókọ́ yìí lọ́mọ ọmọ lórí yóò sì pẹ́ ẹ máa ṣèwádìí kẹ́ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ lórúkọ ẹ máa ṣèwádìí kẹ́ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ lórúkọ wọ́n mọ́ pàpàdà yí padà yóò fi máa lọ́kàn ti la kókọ́ tí bàbá mi sọ nínú ọjọ́ pààrọ̀ lórí tọ́gbà kókọ́ tí bàbá rẹ̀ sọ̀ dáńkọ́ kókọ́ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ òbí tí wọ́n fi ń ṣe ilé tí wọ́n fi ń sọ́mà òun náà là ìwọlé bọ̀rọ̀bọ̀rọ̀ àwọn lọ jókòó síta wọ́n máa bá àwọn ọ̀rẹ́ sí fàájì wọ́n lọ jókòó síta wọ́n làwọn nàní pẹ̀lú àwọn ọ̀rẹ́ lórí ikú àwọn títí wọ́n ti dàrú dànù tí wọ́n wá títí ẹ̀ náà báyìí wọ́n wá lọ jókòó pẹ̀lú wọn kò ní wọlé ó ní ẹ nítorí pé àwọn ọ̀rẹ́ èèyàn lè pọ̀ ọ̀rẹ́ rẹ̀ sí ọ̀rẹ́ ní dúró ọlọ́run ní yóò wọlé kan ní àbọ̀rọ̀ máa tẹ̀sí wa lọ owó lórí ikú kan tó jọ bá tiẹ̀ jẹ́ àwọn ọmọ tó fi sílé ìyàwó tó fi sílé àwọn ọ̀rẹ́ nìkan tó dájú pé ọmọ ọ̀dọ̀ ọlọ́run ọmọ ọ̀dọ̀ máa dúró ọ̀pọ̀lọpọ̀ sì wà fún káràkátà ló bá ká káràkátà yẹn wá ti jáde ní àfẹ̀mẹ́túmọ́ àsìkò ìbá wọn ni kò sí ní wọlé àyàfi lẹ́yìn ìgbà tí ọba tó lè gbàjọ inú òtún wọlé gbogbo àdúgbò ti dá ẹnìkan ọmọ ọba ti jáde nìkan ọmọ ọba tó wọlé kí wọn á nà wá ó ọmọ náà ló ṣe é ṣiṣẹ́ torí ọmọ ìṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ ló ń sẹ́yìn lọ́tọ̀ ló ń sẹ́yìn bọ̀ bá ọmọ wa dọ̀ ọmọ ọlọ́run ọmọ òdì ọmọ àwọn ará àdúgbò àwọn ọmọ bá rọ kúrò lórí ọmọ bá bàtà àwọn ọmọ rẹ̀ jẹ́ torí ẹ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa yí ọmọ òrùka ni o wọ́n máa yí ọmọ òrùka torí wọn rí bàbá kó sísó wọn wọn sì rí ìyá tí ó rí tiwọn náà bàbá ń bẹ lọ́jà ìyá náà ń bẹ lọ́jà oníkálukú wọn ìdí àgbẹ̀ rẹ̀ ló jókòó sí wọ́n ti ẹ̀sìn gbàgbé báwọn tó wọn lé tó yẹ kéèyàn mú un torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé lẹ́yìn sẹ́lẹ̀ tí ti tó tori e lawon olumo so pe ní ha abawọ́ omi hàmì àyà ìwọ̀kànlọ́fà òdàlílà إن اليتيم هو الذي تلقى له tí تخلت أو wọ́n مشغولا ولكي lọ́wọ́ ركعه ọlẹ tí bàbá àti ìyá rẹ̀ ti kú tí wọn á fi sílẹ̀ sínú ìdààmú ilé ayé wọ́n pàtì lẹ́yìn táwọn ti kú lẹ́nu yẹpẹrẹ wọ́n pa àwọn títí lé ayé lẹ́nu yẹpẹrẹ eléyìí kì í sọ ọmọ òun àfúrà tí bàbá ti yá kò tó lọ́wọ́ bá ní òde yóò dé bẹ́ẹ̀ náà ìgbà òkú ọ̀lọ́ táwa lọ mọ òun kankan dáàrin láyé wa lónìí àwọn ọmọ tó ṣe pé wọ́n ní bàbá wọn ní ìyá ni láwọn bàbá burúkú àwọn yóò fò tí wọn ò ti ẹ̀rọ lójú láti wo àwọn ọmọ bíi tí mi ò kéré mà eléyìí tí máa sọ máa ń ọmọ tó ṣe pé tó bá sùn lónìí kọ́ ló ń sùn lọ́la ó ga aláwọ̀ rẹ̀ dábàá tó ń sùn lọ́la tí máa sọ máa dẹni tí ń sùn lábẹ́ gádà tí máa sọ máa dẹni tí ń sùn lẹ́sẹ̀ tí máa sọ máa dẹni tí rápálá wọlé olé pẹ́ dáhùn bàbá ẹ̀jẹ̀ ń sùn kíkí òru mà irú àwọn bàbá tó bá kọ́ ọmọ ti bẹ́ẹ̀ láì jẹ́ pé ti irú àwọn ìyá tó bá kọ́ ọmọ ti bẹ́ẹ̀ láì jẹ́ pé ti wọ́n àdúró níbí àtúmọ̀ àtẹ̀síwájú tó bá di ọjọ́ mi ní àṣìṣe àti àìdá táwọn ọmọ wọn ti ń dé káwọn ọmọ ọyá yà fún yà àbí ọlọ́run bá wọn pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù ó tún wá sí ní bàbá ó sì tún wá sí láwọn àyà ọlọ́run tún àwọn ọmọ wa sí ó sì wọn lọ́mọ alágbára ọlọ́run sì àwọn ọmọ ọlọ́mọ wàhálà ọlọ́run sì wọn lọ́mọ tòtínà ọlọ́run bá tó dé kó ta kú gbogbo aláyé ọ̀daràn fún aláàbò yá síta bí ṣùgbọ́n pé ìyẹ̀dú lẹ́yìn ọgbà ọlọ́run máa ní ìjọ ọ̀sẹ̀ ṣùgbọ́n ẹni tó bá gbìyànjú ó súnmọ́ kọ́nà ọ̀ràn lọ yàtọ̀ sẹ́ni tó bá gbìyànjú rárá ẹni kó o sì tó lágbára láti lè tọ́ máa tọ́mọ ìdá àti ṣe ń fẹ́ àyàfi kọ́nà ọ̀ràn yẹn lọ́wọ́ torí ẹ̀ àwọn bùkátà láti máa bẹ lọ ní gbogbo bàbá wọn náà kí ẹ ti ká máa ṣépè fún wa kó láti máa ṣépè fún ọmọ rẹ̀ ìpè dàbí tí ọba fẹ́ ní tí a máa sí ó lè gba ìròyìn ó sì lè bọ́ sílẹ̀ lásán nítorí pé súnà ní ìsọ̀rọ̀ bá àdìsọ́jọ́ omi ọ̀pẹ́ ní tí a bá ṣépè tí èpè bá lọ bá tó bá rí i pé ọ̀lẹ́tọ̀ sí kò wọ́n kó wọn fi kankan sí ìgbẹ́ ọ̀padà wá sí orí ẹni tó ṣépè yóò mú tí ọba sì mú ẹni tó ṣépè náà kò ní dá sílẹ̀ lásán kò ní dá sílẹ̀ lásán orí ìdílé